ń ṣe wọ ẹni tó bá tún fẹ́ ṣe òòtún ní jẹ́ ó sórí nǹkan tí mò ń sọ ni sórí àwọn ladies wa tó wà ń ta ọlẹ́ ni wọ́n wọ́n fẹ́ ṣiṣẹ́ ṣùdẹ̀rẹ́ àwọn ọkùnrin tó wà ń ta ẹ̀ wọ́n rẹ́dí àti lo benz crosstow mọ gbogbo àwọn kiri àwọn mọ́tò tó wà expensive tó wà ń ta ẹ̀ sìn. wo jẹ́ kí n sọ fún iṣẹ́ èmi ò believe ní gbogbo superstition tó ń sọ yìí ẹ tó máa kú lẹ́nu lọ́la ti wà. sí i. àǹtí ẹ jọ ẹ fún mi lówó kí n fi jẹun ebi ń pa mi fẹ́ ṣe yẹn ó fẹ́ fún ọ lówó kọ́. ojú ló ń rojú ṣàánú nàdé kí n fún un èèlò ní two hundred. wa kò jẹ́ jẹ́ ó dà pé òun ṣeré ni ọ̀gá adékíwá kí ló ṣe yín ṣe fọ́ lójú abẹ́gé lẹ́sẹ̀ lápá kí ló yẹ tẹ̀ ń tọrọ owó kiri. bọ́ọ̀lù yìí ṣe báyìí náà òde sọ̀rọ̀ ságbàlagbà tó tó yìí. wàṣín kò máa ṣe wa mi láìkí ẹ òkèlè tó fi máa wéèsì owó báyìí náà nígbà tẹ complete tẹ pé lọmọkùnrin báyìí tá lè ṣe tá lè get àǹtí adé tèmi náà ń làágùn ìyẹn ni ò jẹ́ àmọ́ pé pé mi náà ń ṣiṣẹ́ àwa náà ń ṣiṣẹ́ kọ́ lọ́ọ́ ń ṣàánú wa. nígbà tẹ́ ń bọ̀ owó ní owó ìpìlẹ̀ rẹ̀ wọ́n lọ́jọ́ lẹ́yìn. àwọn ilé ìdókòwò fún wa ní lazy Nigeria ọgbẹ́ni jẹ́ ṣùgbọ́n pàtó ibi síta lọ ẹ̀. Mm, mm, mm. ṣùgbọ́n pé mo fẹ́ ridge lọ́jọ́ yẹn torí ẹ̀ ló jẹ́ kí ọkọ mi bá mi gé ọ̀tẹ̀. <laughs> ó ní bàtà o bàtà àti pọ́s ó wà ní ilé gan. ọkọ ẹ wo label yẹn. àwọn ó dé dé ní sùúrù bó ṣe máa rí tó bá eh, wọ̀ nù fẹ́ ṣàìsẹ̀ ọkọ. ọmọ ní máa ẹ̀ bí jù lọ́jọ́ yẹn. <laughs> ó ga ọ ó dẹ̀ ní ọkọ ẹ̀bẹ̀ get aṣọ ẹ̀ for five thousand naira. yes of course. <laughs> wá ná ṣé kò wá bẹ̀ ọ̀dà bag. ẹ kò ní ó dàkẹ́ vatagon pàápàá pẹ̀lú purse tó make sense. ṣé wíìgì ò sí ń bẹ̀. ó tún mọ̀ náà pé ó yapa nu ilé kí ló sọ. lipstick ńkọ́. Ah, ah, má wọrí o ṣàmọ̀ mi láti lẹ̀ pé every girl náà and um, make on fleek. everything is on rap. <laughs> ah ó fine <laughs> nínú tẹ̀ síra tèmi bọ̀ tí wọ́n kàn yára jù mí lọ ni èmi kan ní kí n má fi tèmi wẹ̀ bọ́ bí ọkọ máa pàdé mi. ìyá ó ṣe. <laughs> mo wá kí n jẹ́ pé kí n máa sáré lọ fún mo ti Eh. actually appreciate mo like ibi ìsàlẹ̀ yẹn bó ṣe ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lára dáadáa gbogbo ẹ wà bẹ́ẹ̀ o ṣé ọ̀rẹ́ mi <laughs> thank you báwo ah, rè jẹ́ kí sáré lọ fọ kí n starch ẹ̀ kí n fi pepsi oṣù náà thank you my friend. ọkùnrin bá ọ̀dà aṣọ just for party lásán sixty five thousand naira yé mi àkàsọ̀ taṣọ yẹn fine èmi tí mi láṣọ just two thousand naira ni mo lọ fi ráṣọ mo fi kò lè threaten mi wọn ò bí yẹ ẹ̀dá ìwọ yíwáńdé wàá fẹ́ la ọlọ́ọ̀ máa ń gbọ́ ìwọ àtúntì nìmi kàkàkékùn má jẹ tuntun. Yéwándé Yéwándé kí ló ṣẹlẹ̀ tó kàn fariwo tiẹ̀ jù fún àwọn kílẹ̀ǹtì àwọn tó. wo jẹ́ kí n sọ fún ẹ sórí aṣọ yìí sixty five thousand naira ni boyfriend mi bá mi Honda ẹ̀ bàtà àti pọ̀sẹ̀ wọ̀ nínú ilé wo bó ṣe yá. sórí lágbà tí mo ti dé inú hostel yìí kò sẹ́nibọ́ọ̀lì tó jalè orí o kò dẹ̀ sẹ́nibọ́ọ̀lì tó bára wọn jà débi tó pé mo máa jí ìkàrẹ̀ yàn bóyá wo àtẹnìkan ẹ ti jọ ní misunderstanding lẹ́yìn ara yín ló fa kí kán máa yaṣọ ẹ kán máa yaṣọ ẹ kiri o. ṣé láti gbà tí wọ́n ti dẹnu bíbá orí mi kí n jà pẹ̀lú anybody rí èmi ò kí n jà pẹ̀lú yàn ẹni tó yaṣọ ìwọ máa bá fa wèrè máa bá fa nọ́ọ̀sẹ̀sì nínú bíbá ẹ̀. sórí <laughs> jẹ́ kí n sọ fún ẹ sixty five thousand naira ní bẹ́fẹ̀ mi ó dá aṣọ yìí fún mi bàtà àti pọ́ọ̀sẹ̀ wà nínú ilé ẹ̀yọ́ kan lórí burúkú ṣọ́ọ̀bù ní ìgbé aṣọ tí mo fi wẹ̀ ń láàárọ̀ àná ṣọ́ọ̀bù ní wọ́n ti yaṣọ yìí wọ́n ti yaṣọ yìí ah, kò ní dáfẹ́ tó ṣerú nǹkan báyìí fún ẹ yóò máa ní ṣé kìí ṣe sọ pé ọkùnrin àfẹ́ sí ti five thousand naira. Ah, mo dáràn ọ̀tá ìjẹ́lẹ̀ ẹni kò dé ní ìgbà kan. gẹ̀ẹ́sẹ̀ ẹ̀yin gẹ̀ẹ́sẹ̀. ọ̀rọ̀ yìí a má jẹ́ ká máa gbọ̀rọ̀ yìí bí ẹni gbàgbọ́ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá mi ẹ̀ nínú owó rárá. ọ̀pọ̀ dákẹ́jà rẹ̀ babaláwo bíi ti báwo ọ̀rọ̀ ilé máa máa máa mi ṣe slow motion mọ́ eléyìí tó wà nílẹ̀ jẹ́kì sọ́kọ́ fún ẹ ayé ẹni ẹ máa bàjẹ́. àmì ah, ah, jésù. ṣé ẹni tó ṣe orúkọ báyìí fún ẹ ìkàlẹ́ ni ẹ ń ṣe fún ẹ adéyẹ kó mọ̀ pé èpè wà nílẹ̀ ẹ tó ṣe nǹkan báyìí lágbára ọlọ́run lágbára ọ̀rọ̀ tó ní ayé kò ní ra gbáfẹ́. Ah, àmì kò ní ra gbáfẹ́. àṣẹ gbogbo kó tó bá fi ní ayé ẹ̀ ṣe ó máa fẹ̀yìn ó máa fi gbà aṣọ sixty five thousand naira pé mi go lè afford aṣọ five thousand naira fún mi ẹ eh, mo yá náà mo yá náà nìyẹn káwọn kan tó máa ṣe sí fọ́ọ̀kì.